ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن لا إله ya komori aba anaike ame ka ale nyangu ya to ene ekwohi aje anaike anyi ehenta enu ho muharram aba bere me era 1437 nana ikonto mori sallallahu alaihi wasallam sa era 1438 nana ikonto mori sallallahu alaihi wasallam ame hijra horo maka nang medina do saru ho ebo hana ke Anyị hena ino ewa be hena sanya anyị hena 2016 eh dia banu ya ne bi na anyu no ni ka ya serese penwo do me ka ana ke adanyi na o na itai nan me ka bare ma muhammad ibn jamil zainu ana tẹ̀lé ndọ́kọ̀nọ́rẹ́ tawjihat islamiyya li islah alfard wal mujtami yani oyi boro zaje islam oyi tenyi ozi konya abeke ejama we welon bono me ele oro do me kotowe agowe ya senyanwe ile oro oro isalawayon esali koso ba am abe abano no make sure kono manu ba beto o oh, me nyima yani al muqaddima ini introduction an amela se eh, hutbatul haja ba lak amma ba'd awa oh, wala masan nan faqad taba hadha al kitab iddatu marrat okay onore print uwenon onora publish an uwenon onora shoto ha iddatu marrat erika anaika ọrụrụ oh, ya ni ya publish an dere tinyo publish bi adadi kabira ele ele kana ka o den bada kifi makka et makka wa judda ati jidda kama annahu taba fi jazair asman kama labe ke a printan to he o oh, i jazair algeria wal kuwait ati kuwait wal ardun ati jordan dok wasayatbahu fi misra wa lubnan inshallah aka arebe print an eh, in misra yani egypt ati lebanon ozo muri aku wa qad laki yakubulan min alqura aku wonon ora gari oyi donwe hunu wa naike ya aka haizu kanu yursiluna li inu ma ya الرسائل يعني أوتو لطلب الكتاب أو يسوانا ما أسلسلة أسمان كأم بلاي wadhalika lianna mawadihi hamma agoke esam ahana metore swa no nyuba o ahana ika o nyigi gilma paraki doke wa a daiki ili ile ile nyose ko che che che che ago ko muli o sanyangu ye isabor komen dako wa muhtasira dawele anaika a mekekun doke tahummu kullu muslim wa muslima anaike wewe go ko muri onoro ate onye na wa mani shodo ka na onye boye ka ele ebe na iko wala turos go kunya ka waye dak kama anna uslubihi sahal yafamuhu aljami yani udana zeme wenon oru wo para ki arabi kana ze chere e arabi ko de wona ka we onye nwe dak wallahu as'al an yanfa bihi kulli qari o mori me husin ko sin ma fa ne ya ba na ke o ka wa yaj'aluhu halisan li wajhi al-karim do mori o me o ijo chi ago mori na ko nu na baba ni innahu sami'un mujib o mori ona ona aun dora to yin wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallim dokke enworo atoyi ni to muhammad atani hidan ate esana he oye hado we lo zona be muqaddimatul muallif yani introduction no na cheru na no ke o sebe da ke lai pa na sebe do o ke hasa'is ra'isiyya fil islam ele na ka a jochi da ke ni wu hetire onu iwe ahe fundamental ana ke le no ko mori ko ko nya a woro ka onyi oyi oyan onon doke hoso isoro isiya fil islam inire islam non awalan oni pere ifa bono se oka al islam dinu tawhid awori islam ahe ko wi na dinyo we na ikaye adinyo ye omoriti ni konya doke fal imanu bi wujudil khaliq wahid lil alam onno boy down kanyo khaliq ona ka omuri ona ko no to na wahid konyo awen

asị n'ọsịbẹ ọhọ mmanụrị amanị ka akene ka nye ụmụrị na ịka ya ọtụ ehere nụ ọya ya ose yi ẹnna na ike ẹnna makamau den nie dejisi hụ nọ oze na ịkọ wọrọ asụma nke ịchọ ịya the communist or the socialist na nna kene dọ ka nye but abụọ nọ n'esọ n'ụgwọ. ana kile swan o siru rei eve epile sunu morisio a siru rei ka a bese na mantitan a behonon manilan a batabonon a bolom a bananen anyi se to eve je wen kene dako wa haza al halik okay ono omurion yaka ono tunon yaka huwa al ilahu al mustahiq lil ibadati wahdahu ono omurion yaka e. ọnụ ọwọrọ tụran sabe ọyịheke daike ọnịnyarake na-asị eze enyi sosana ikaye asibere ka zabu asman ke ọyịji sọbe wọn nazar ate ọyịmọkatete kaye ịsọ na ọma na ya mma mma na aba ame ya na umu subhanahu wa ta'ala ọnịnyarake na awọrọ ka amansa nọ na ya dọkụ wala siyama du'a enehuna nanyu banyu enehuna ya kekele nile anono be addu'a o ibadua li sallallahu alaihi wasallam agwai kana onto moni sallallahu alaihi wasallam o wal ibada addu'a ibada o ono me de boro tura de nyenyi sasa ana ike wo mo subhanahu wa ta'ala bi kawe shogoban odu wa he ona ikaye ora ashe de wa ishe wenyenyi odu wa onto nyenyi hadisa hasan sahih hadisa na ko da do ya tarawi rawahu tirmidhi imam tirmidhi da wen doki fala yajuzu sarfu shay'in minha li ghairi la abisa na ka asihi ko muri subhanahu wa ta'ala ezeze uzotete ka ozojishenye yani ozojishenyenye hunan do waso sasa na ka e isono ebo muri wa subhanahu wa ta'ala sahawa abisa nen wara doka أنيموس منا وتعالى أنا توا بونونون أموجنا هو الذي يستحق العبادة أن أورك أساهك ولا يصرفه لأي شيء دا سني سنايكاي ويجشاي أنا نموت منا وتعالى لكن من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يسرك بعبادة ربه أهلا ona ika ture oyina gero mozmona wa ta'ala ozonoya falyamal ama ọmụkọrọ okori sobe amalan saliha okora na iko jiri daru ho tafsiri ni deke amalan saliha yani amalu muwafaqati li sunna ona okora na ika e okora non o jiri sunnun to muri sallallahu alaihi wasallam no mozmona wa ta'ala dok wala yushrik bi ibadati rabbih ahada asumi lele omori sumo ini awi hekomo subhanahu wa ta'ala asusia le nyenyi misawari la la n'abiyu mursal wala malikul mukram asusia nibia na ikaye atoto abi malaika ana iko guro mo subhanahu wa ta'ala asanyi se nyenyi ana iko wahi o bi mo muri ona subhanahu wa ta'ala agwa wa asania okal islam yajma'u wala yufarriqu isana islam bɔɔ kɔrɔ agun ɔma gɔdahi islam mana kɔrɔ agun ɔma gɔdahi ɔna lure yi umu mana wata ala ɔkuwa tasimu bi hablilahi jami'an wala tafarraku yani ɔdɔ bi dɔ mɛ hada amuru min allahi tabaraka wa ta'ala sobo zaani ne umu ni nyam kaka ye wa tasimu jami'an wala tafarraku babeni ni gabadaya asugahi amma do shobe nana isa anyi sanin ana na ha wene ya he jumlatu ya ana bi hablillahi jami'an yani bi hablillah ewa babeni kere wa tasimu wa baba ne so wa baba bi hablillah ruko mori daru wa ni ko ruko mori ona ona be qur'an wala tafarraqu da sugahini ona loki islam mana ko da be islam ma gola he فهو يؤمن بجميع الرسل أن إسلام أنا وعيدا بأنتون الذين أرسلهم الله لهداية البشر أنا يكون سبحانه وتعالى أوتوا وتكن بقوة برجزي وتنظيم حياتهم أهن ندن متتوايا يعني أنتون أنا وكاو how do you live أمي مركواري هاو

eni enime ma meri razana ono mena anyi odokumo kumo na parahu ono anyi ile hihi na ana ko manu gore o ma lero bread do da na tezo dawa ozi ka se ma do waro bread do na tezo ko na kore ka duro mori kai ne <laughs> business so so mere do wa e da echeche da ne wele bi hɛn wa ka ye n ka na gɛdɔ mori subana wa taala ɔnɔ mɛ dɔ ke awon tɔnɛn ɛnɛ maa na vɔ ya da tanzi mu ha ya te an how do you live do you live without reckoning baa wɔrɔ ka waara daa la kawra ken asman ko suba mera no musbana wa ta'ala wa kafasabtum annama halaknakum abasa wa annakum ilayna la turja'un we be eh, no ka eto ni ka wa ma wa ba mehne ken e ha no ba he yani wa hu ni party do ngoni picnic do mi moli dido wa e me o zewe ka we ba ba do musbana wa ta'ala ana ko wa ni lo e jonna aba mi siro ni ko na ko wa me ana me anu wa me ko ya ni doke والرسول محمد صلى الله عليه وسلم خاتمهم أنتم مريان محمد صلى الله عليه وسلم أو نبضل من وشريعته نصحت ما قبلها بأمر من الله تعالى أوكي شريعة أوزي أنا إكا أنتم مري صلى الله عليه وسلم أو سيدوبي نيان أنا إكا أو دوبي جان للي إيودو مري سبحانه وتعالى أنا إكا نبابانن أرسله الله إلى الناس جميعا liyunkidahum min jawri al-adyan al-muharrafa wa mo subhanahu wa ta'ala o tohi a baza gaba daya liyunkidahum agobe do vakha agodo be jisi oku ya sabe min jawri al-adyan al-muharrafa hunni ehuni a hekana ikaye a hekono nere jisi yani ya kuwa hekana ikonye be bawe nanguni sabe ila adlul islam al mafuz nanguna be bi islam mana kai esere ana wera aba heke ilere ni ana ke owe a heke be ana kai a hekonon en ne nyi na ana ke ame wera no bobo for example duru wa hale na ya ame dele ni ebe we kon ga da anyele amma sabe amilatun nasiba ana dure ka alanye dɔɔ kwenye kama no kwenye he ngun yani enyi kweno kwa e wele nyala so kene enyala so no nyala za ez ne bo zan nana luli enye ejo da luli ko mare to won ke ne to to this is ehuna anake otete ini ahekana wo no mo zo na wa taala do to ne muhammad sallallahu alaihi wasallam ko ba she da ne be islam wele aheki islam ahe ko be nai kai umur subhanahu wa ta'ala kuma ja'ala alaykum fi din min haraj enyi sisit na din nai kai o be za mauna weri sala no wa ko ire nworo awon wa ba ire nworo wanye ka do nyizaka wanye ka ya ba ba we eju wa ba ko ba ba kusala do ni ko wa malwa lawa wale ma purify enwa oyego awa kawa mizikiri dure kai ba kawa me do shayne ta me ka kawe jiriga so an islam man onum dure kai ozo understand islam do wa man wallahi dai kide onye mbe ruhi ni islam na ya ama wa understand dan dai ko wa ha mo kenen wa ise wota me dure ke ijanyi de duwe Taki salisan okogota inna ta'limul islam sahlatun wadihatun mafhuma oko ikosi adinyonon sahlatun oro padaki oye ko wadiha do hureto hen mafhuma do yodan anyire amana ke una da anyi sasu ben islam ne juanda kaka ele ron awo oye wo oye oye wasuse wallahi oro ya ko oye oye wasuse ya islam awe islam menanyi kawe huse do understand so amen فسمو سبحانه وتعالى أقوى لا تكفي ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد أه. كل أولئك كان مسؤولا أسجي بسنا كوين يعني سيما قوي واو أويلاو ati sonu kyɛ ɛwura abisɛn na you are going to be questioned you are going to be called to account ɔnɔ ndɔkè

na lure ka da ewo da ka onto mori ma anu maka dai ka ozina he oja nan awu ka yake ya eba e ba azure ma no ba zuru sina he ija ho da ko awo ire ke na mbe we ire na ya bo onto mori o chora kusala da ke na he oni ada na bo ini tesu o ko a bisono me shay al maqul a bisono to mori sallallahu alaihi wasallam ona medure kai e, iro ya wo do da ana da aka islam mo accept al hurafat wala mu'taqidat al fasida abiki akida iso no se tuna ya na ikai o diwi ayo ana ke re non e ja ko prove na ji ne venyu da re wa falasifat al mu'taqida mu'akkad ate dodo ni al falasifa ake falasifa ino iwodi ayo philosophy bo wa hawa se aka ke philosophy ordinarily philosophy I mean the love of wisdom amma idan ne this is learning and those of course knowledge anaika knowledge you is with reasoning it's not empiricism it's not empirical it's not practical it's not every science it's not scientific na wọn máa ń rero ká ọmọ ní ya sanye na ke man re da ben islam dure ka ozo ya to mona woro ko sele sa o sele sa ire dio no ro do chere do ke philosopher they are philosopher yes, philosophy is not part of islam ayo anonyo we ka wasasi adine na e ka all the time doki adine non wa huwa salihu litatbiq fi kulli zaman wa makan yani dinul islam o lo la ko practicalize o lo da ko so meheme fi kulli makan Eh, e abaha abaho no waye pe kulli zaman abumo no waye en mo na bawe were na ina islam is no longer suitable for this part of the world or for this part of time ọ̀nà mẹ̀mí kọ́lọ̀ ke azẹ̀nẹ́ eguchiri nizọ́mù ya na ìtúnú mùsùn náà wọ́tà ara ọ̀nà sì tẹ̀ anamẹ́ka zẹ̀nẹ́ iná nkata e. e na ìka ya ẹ̀ na iná náà jẹ́ náà ya ẹ̀ náà yẹ sɛba to wa hona wallahi ɛnɛ we have practiced aza yan human being and nara practice si methodology le nrenyi socialism ban communism ban capitalism ban lẹ́mọ̀ ayé practice and ayé kábẹ́yà ń wàhálà hunaban democracy ban. onye go ịrịrịrịrịnu amongoko mori ka anada na si demokrasi ya eh demokrasi ọrọrịda jụza ndị abaghị epe islam ọzọ masị epe islam ọnụ meda ihe ne arụhụ tọrị ka ọrọ na abịa nche aminu ọka anyị mụ munafiki ne zala dani munafiki na alusunan dani munafiki na na ka mitari ka na ka na munafiki ina bẹrẹ na na adwa ni metin ijani mule na holazi ni munafiki dai ka ya munafiki ya halu bili na kuelekea ya munafiki so islam is a is a uh, is a religion na kai enyu mana bawe hata kiamu saa polo na ngunu modele ma wa ko eta ni kwa ga kai islam mo good islam mo jere kai eh. ah, a mo sonu numan abi sonu islam sebe hurma wo if you are looking at it na ka e na ka me an you na ka ma ko we the orientalists the na ka they are not muslim ele na ya ka about muhammad and islam they unyen be ka en unyen be ka there is no other way out of islam amada ya ido bon nake rabi'an inna islam la yafsilu bayna al-maddati war faslam faslan kamilan islam o oh, me hahi ina kane haki madda yani the body or the material ati uhwe ndị man ye ya na ikaye ọ hụrụ etu ha ebe man nye ohego ahuna ke penye maka kal islam of masjid islam manan no islam mo ya ni e how water your body amemoro ka we ya yani the type of dress na oro ka wa ya yen oyego islam mo onyire nan yani ebe oro ka wa ku na nwa abese na islam mo onyire o kai nan Islam doesn't separate the body and the soul. Ana nka dɔw ma wuli to hɛ ka ijo wa ŋun ni church ajin ijo e na ma ka ijo wa ra hɔrɔ mm. Bal yanzuru ila alhayat ala annaha wahdatun tashmilu hamman. Islam bɛ ne yɛrɛ ka ye ɛhɛ. Islam bɛ ne yɛrɛ hɔnɔn ka ye ko nyɔɔbin dɔ kɔɔgo sabe e isɛyi wɔnɔn yani your soul and your body we ni dan you need this material world wey ni kawo mu kɔrɔ de suwari sadɔ kyɛ wɔn ɔnyu kata agodo ɔnyɛ mu islam ɔnɔ oh, mi lure ka yi ozɔnu waaze mɛsɔn ozɔnu waaze mu kɔrɔ nɔ islam ɔnyerɛ ɔyɛ kan nan yanni how you earn your your living isɔnu waare ume maa nyɔ islam ɔnyerɛ ɔyɛ kan nan because ahabɔ ɔnabɔ. da ikisi ni ziwe ike na waren uye ni ziwe ike na waren yani over affect so law ona ndure ki islam mo cause separation asuma ka se en me cause separation wọn yẹ pé wọn yẹ wọn ehu ijo wọn yẹ wọn ìjọ ọlẹsùn tuntun náà mẹ do ìjọ sùúrù ẹka wà bí aha ẹkẹ do si ọ uh, gbogbo yẹn nyà do si sáré so wọn wúrẹ bá má ẹkẹ just two hour do rana. islam is a nizam hayat it is all touch her completely the way you laugh islam on your eye kaina isonu wa islam on your eye kaina asma ki me bere ni wonan ile muzi ya huna oza muzi islam on awade de kai wa o seze we mm ana ndure ka there's no separation yani islam menere ka onyo wen doko yani any body na any soul na doke

wa in fasadat owe ya fasadu jasadu kullu a bote ngore sudu so we umma e ehu now islam on ka ka ko ma ka kene da ka bu me a ho se ka sura me ka me ko to me ko duha sura wa me bura me kama ko quran sura wa me me kama ki hadis wa honi hadith ya fikihu umma manarisa no no no sa oza oza ya wo yo me kama manai ma ka kene ana ndumar ibn hatab don shi kozo in mallasi eh mono zai sine shi na ona shan so ma ga ona ka kwada kwada bai ku ko wece ta be tu zan do san yana ru oh go so is as you are building the other one you are also to build another one asai kai anyo ah, no sara dure ka no problem adanyin ah, adanyin dure ka ai ah, ko wo jare yin dai ka ke eh, no jare wabtagi fima ataka Allahu darul akhirah wala tansa nasibaka min dunya wasin kama asana Allahu ilaik Allah subhanahu wa ta'ala akuwesha eni sinu muri subhanahu wa ta'ala onora so suwezi si darul akhirah da su hiyaye ipanavao ine honon da so kuyato aka wela mukorodo ahi islam weesha no waare do ahe omuri ɔka maare saa ahyɛ wɔlɛ ho a wɔte dɛ wɔn no ro wa bɛ do kɔɛtɛ yɛ wa taala ɔkɔ fi sama kokom to adon ɛni sa mɔ ayisa na ka yi ama yi ne ana nuri kun tun muri sala alaihi wasallam okay law tawakkaltum ala allah haku tawakkuli la razaqtukum la razaqtukum kama razaqtum kama razaqtu tuyur yani kama ruzika tuyur okay waya ni turo muri na ma ka wa shatura umuri yani mizeu ni asma ko mizeu num umu mizeu num enele inomi do ko ya sa tayni le ngwan do so yo do ka umuri ko na zore tagodo himasa ɔhare ne ne ina ni osusu yore kinu mi awon rere ɔmo ni hila na do hila ni ɔlɔ sɔmɔ ne si isɔre ama ijo na abe nori ba wata rodo bi tɔna ijo na abe dure kinu nori ehi sɔnɔ sɔ okay you have to go with the two wa ma heke and at the same time you are looking for your livelihood ore si ozɔ eri awo. onyego mmere ka islam oska okomori onne odres kpadabolo la yawo nesi sɔnu wasa yadaba sunu etuka asakumal a a kusala yin malal de wa kani yadaba lɔ nuwa ko yoki islam ka ɔdɔ dres ɔnɔ mɛ nuwa wo ne sɛ mm dɔke hɔ misan akada lislam ruhu tasawe islam ɔsɔ kɔnyukata yani kaka ke ɔhɔnɔn lisolada ɛbɛ baasa bɛ nanu lure ka ọ̀rọ̀ kọ ozu eyi islamically bá a wọn ndébà kaka ọ̀sán bu ozu eyi dọ́sán bu ọ̀rọ̀ kọ. dọ́kù wọlé òhu wọ́tún bẹ́ẹ̀ nà mùsùlùmí àti ẹ̀ẹ́nyàrá iná aka ní òkú mọ́lì. dọ́kù ìfọwọ́ yankur islam mọ́ rejectan islam mọ́ dọ́wọ́ rẹ̀ mà sọ́wọ́ ẹ̀háhì iná ka ọ̀rọ̀ náà wọn kọ́ra ìsẹ̀ nìjíríà ni nigeria sanaba ni nigeria sanaba ni cameroonian òkú mọ́lì wẹ̀nyàrá innama almu'minuna ahwatun fa aslihu bayna ahwaykum okwo mori be nyare ngwe nyaro no enyara na ine nwa na abo we tinyone ne asoda re ze kai e wa sababi anakuwa hala tin enyara na iko na kanoko mori numri wataqullaha la'allakum turhamun nyangwa hu mori kayara omoto na wa ta'ala oba sayamba kanyo asida ki geographical a ọmọye ọgaihi wọl asọbiya ayekele sọni hụna nebe emawere sọani emawere sọani ọnà papi kitabi hilkarim okunuwo muri ana ikọna nyoba nyi na muri sọna wataala e akọrọmakum indallahi atukọkum ọna ikọ nyoba nyi hu dawn ido muri sọna wataala ọna ọna ike anyi ngwa hu na na enyi sọda لا فضل الأجمي على العربي ولا العربي ولا الأجمي على العربي an larbawa ho nyu banyu na ne ban larbawa e na nyu na ban larbawa de na nyu banyu na ban larbawa sa se nyu banyu ne ono bitakwan donc eh, sadisan laysa fil islam sultatu kahanutiya okay in islam ezinyu hinoy

ini yana na ka ya do da ka e ro wa da ka ka sahi hadisi na sahi shehu a e ka no so mo koro no do to ana nye ro ka e anyo no so koro e ro ya di no ro wallahi ano la fi ano la ananye ya la kenawe ka wa zo ya dan do ro ku na ka ro la nyi understand the logo dure teacher ndi usul ọnụ olilere ne waka ne wari je nwe ọnụ ra waka wụka ka do na rie na akọ waka du kure ka me ananyi do wa na mi hutuba hutuba da che ka nda e na eworo ka waka da to ho nan ana ka so ka na e ka wanyi semen na islam o mani ono mi noke wala afkaru mujarrada islam o renyi afkar mi bi thinking ire ire yo iru anai kai yani yasabu tasdikuha yani wedo try kono ono kori reza ono kori reza then ka asman ka anu babani meshoy ka god the father god the son god the holy ghost they are not three they are one onye go why atuporo we lo duskawa ba ben 3 1 plus 1 plus 1 plus 1 is equal to 1 or none it become difficult for you onye gwo ọnụ ka oke jesus bụ omori it become difficult for you to believe because according to the book of john five uh, john five uh, uh, verse thirty uh, jesus bụ ọnụ ka ịlọ ka i of my own self can do nothing. then jesus ọnụ ka ọnụ onye nwụme enyi sọ na onye nwụme sọ then amere ma gado rere ale bụ omori jesus said no no okay elohi elohi lama sabachthani my god my god why have you forsaken me. How does he become God again? Oh, go. Jesus knew the kisi any sign on onye. Not on onye sign except the sign of Jonah. For Jonah was three days and three nights in the belly of the fish. That is how the Son of Man shall be in the belly of the earth. Yeah, I know also Friday, Oluwaene, Olu Friday, Sunday and also Kwetahozo. Yeah, is ano. How to believe in Good Friday and Easter Sunday up to today, the Christian cannot prove it to people to believe. because okay, on the sign of Jonah, according to the book of Matthew chapter 12, verse 39 to, uh, to 40, something like that. And then like the Bible, me kone muni Bible like a ah, me have kawan sa men. How do you prove Good Friday? How do you prove Easter Sunday to people and they believe on it? It's still a problem today. It's still a mystery. Because ah can you here on Friday den ne nuru wa oru friday do ye nuku do in belly of the heart saturday do ye don odo saturday la hodo ye don awaba ele le bibli mary magdalene no anangu nikuta to tell tukoto to hodo so islam is not like this enyi afkar mujarrada na ka man jati yan tinkin o yiro na man jati na ka yas abu tasdiqu ha o kata den wo izi wale lo pole ji wale lo na jiro da ka wona cha hunan kenan ka o aka no men ana ni mura ko ti mu ti men gene ga o nyuzi ozwei ana ka ai kenan ka god the father god the son god they are not three they are one o wo do kenan o try ko no ya ka just believe no ya ahonya dagogo ono hiro dagogo wana rusa ba nguru gwecho non bi nyimbi dagogo de da kanike enyo no na nyanwu ha hono son da ba dolo ka adu ha bor kono nani umuri e wono wa wa hon huna na e wa be god the son be agoka ile na not a child play nzo e ka da god the son the holy ghost o. no ro nyo be na enyo sa so ka ayo so nure ka islam o man nye na kai o nya ngue da islam o me dai kai o nya ke no ne ọ na lo ko ya sate ko lo insan o ke a bodi ko ko nya o nyu kata an yakro kitab allah taala o ika wu muri na ko no na baba ni e ho na masore o ye go you can recite quran wa masore wallahi wallahi nyi inunu bana hụ. ono mi dimi ka wallahi la uzra lana yen excuse kasi kosu qur'an onu bono ni 60 years mero ka anyo na 60 years then ewe la che na nwa ya hoda ya o onu bono no la 60 years ona doko na na qur'an na da su qur'an ka ba ma ni za do ba ile nda ka se me do ba ile no ya ya la word money le wa ya la ka da mi da na tin class chechan dɔkɔse ɔyɛ pronounce so two years ìjọ no bono nan wò years ɔra so koran tẹrɛ so ɔrò kono ti bono a na gero morian dois ka ɔno ɔbɔ na gero morian koran ɔyɛ nira so an ama ɔmɔ ɔrɔ wòye rɛ wòa tẹ keo banatu banatu wa pa wọ́n sì gbẹ̀nà tó ọ̀gọ́ wa dọ́pà ìjẹ́ ìnáwó lọ́wọ́ àdá ìkíríjì sọ́pà wọ́ àhìdá sídà yà nà mẹ́ta yìí ra ìdá dọ̀wà dá ẹ̀ńkó. wọ́n yìí kó dá ànyẹ́ náà sèjà hẹ́ alalala alalala alalala alalala dá kan ẹ̀ má lọ́nà ọ̀yàrá dìkẹ́ wíwá dà. dada nyi kuna ita dole ko possible kono ko ke we hunu mare we hunu bakar won islam seven abakar ayi nyi zo ayi zo dina ke on to moni mebe ora ni 40 years the more than 40 years you to serve islam so then does right self off now ko ke

nikasa nya yake azenye yake una waka zenye wadi kiwe una ndaji kiwe waka ene ya la thali fetele azay do do lo luwe ho ra ne ya la yo skuna di hadith hakul mubin edu aba dajin do ina ese di bebi kana wo konye ore banyo edu waka wa dajin do ina ndeka ehuna ndoke awomo leke line ba uzi mala boni skono ha ndu ni discover kole o kule ba ya do ba ha oye ko isla o ko waye sasa ko lo insan a bol ko ko nya heba na ma sawala qad yasarna alquran lidhikr fa hal min mudakkir qur'an non ara ro oye ha oye tamaya no ka enera re di naun ana ndoke ko ko nya nyango ka wa hadithu rasulullah sallallahu alaihi wasallam ati hadithu ntu mori sallallahu alaihi wasallam wa ni wa ma sawal bu ka wa rabawa wa man si 40 nawawi yani umma na kaya wa wonon da wa ka hadithu ntu mori sallallahu alaihi wasallam eni kaba ụka ohego ehe na wọrọ ka uwe ya zaa were hon bobe na esi uwe neno esi e opara kide kwọrọwọ ehe na ka en na nyanwu ka na ka na nyanwu ka na ma ero ka banya na ka ayo da na no ka wa fun nan and nure ka be no e, John 3:16 for God so loved the world he bring his only begotten son that whoever might believe in him shall have eternal salvation. I bear no money. I bet no money. A man about they don't want to. Every hippo like that cow cover neon, wherever neon. But Islam is not like this. You are free. You can shop. Shop anywhere. And you the virtual her. They will explain it to you. Ana mɛ lɔke hal bu fahami salaf wa ba ka da ka you try to understand the condition asu asu jaya da ya umbisha mm sabe kuma kuma na farahu what do they understand about this uh, hadith what do they understand say ye wa in ayonon thumma yasugu hayatihi tabakan lahuma awle monodu fashion how gbama ra ke qur'an lura ke hadith tun moni sallallahu alaihi wasallam sa konyo yani e how e woto jisha e e woto me yani o sere isana ka waka ni kitabu wa sunna yani hawa we pratika anma kama haisha radhiyallahu anha kasabi bila nabi sallallahu alaihi wasallam ka hulku qur'an yani bila qur'an yani alquran yamshi qur'an na ka baro sanu buntu muri sallallahu alaihi wasallam ana name ko ko muri ko ko nyaa yambage an yakula muslim an yakuna alquran yamshi لماذا لأن الله تبارك وتعالى قال لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر yana wa bɔrɔ kun kun y'a ye ka wusu bi muvin qur'an sɛmɛ wugun muliyɔn yɛn bɔ k'a k'a ye lakɔd kaana lakum ala ɲɔgɔn ni fɛrɛ sɔli la i ni ŋun to muli sɔɔla alayhi salam o suwatun hasana a pejuwa ye la yana mi liman kaana ya dɔn laha waliya mil ahir ɛ eh, n'a ye k'a ture o ye na gɛrɛ o mɔzɔn na wa taala a ti ɛ ko ha dɛrɛ ma yani watuleka kulelema wani hisaban yasira yani isilawo oro padaki donc alislam nizamu kamil lilhayat awel islam ono bitu ana ikogo lihayat ye hoimen yani in islam munyangu yale go to any other any other form go to any other religion you don't see it go to Judaism, go to Shintoism, go to Hinduism. Nurekai, they are only concentrating themselves on the aspect of religion. I'm a man, man, they don't have it. And now, Yakaya Michelia now, now I can't go and reform, and they don't have anything to present. They can only present democracy or whatever they call it. But Islam, for everything, how we were supposed to laugh ana ndoda kai salman al farisika on to murihi o zwawo ne hata amemme na taba bono zon din salman fe dok ajal o kaka ya na taba ya se irete ireta eta yani ya ba taba we should taba is seleta taba any odd number yana bono da ba kai na dinan eha dawale madoka don to mo karakara which has car wa aba ejo wa je na anya aba ejo wa hu ne ejo wa hu ehi mi le ka ka e na na di wuri di be na no no da ba ma besen de no nyi ba na go ana won to mo ri sallallahu alaihi business now anime business islam man nanyi eh, bo eh, dure kai arwa wana cheri sa hadisi na wana aya wana wana how do you do your business do a nyogo ina ono atina ko hadrama but wela na bo they are just there to their apartment donc inna l'islam yanzimu al hayat al bashariyah ọka wẹẹri islam ìyàmì tótó sọbẹ hayatul bashariya ẹhọdà fi muhtalifu mayadini ha ahìrìnrìnyí anáyíká ọ̀rọ̀ ẹ̀wọ̀n nínú yẹn nílẹ̀ alẹ́tìsọ̀díyà nílẹ̀ bísí nílẹ̀ ẹ̀kọ́nọ́mì báyọ̀ wọ́n yẹ kó islam mọ̀ ní its own economy wẹ́ẹ̀rì economy náà wàá lẹ́bi ní islam islam mọ̀ ní sanáyíká is enough. wọ́n yẹn gan àánú àbí islam now wọ́lá this recession will be over in one week but ẹ̀ náà ẹ̀ bá dọ̀ ọ̀nà ọ̀dọ́ bẹ̀rẹ̀ àyẹ̀rọ yọ̀ nani díbẹ̀ dé èrè wa di àkó mórí àwọ̀ ká ẹ̀yà ayẹ̀ nẹ́ẹ̀. because islam mọ́ná fọ́ọ̀mù business náà ìka yẹ ẹ̀zẹ̀ ẹ̀yàn mẹ̀rin náà. enyoro onye nkwa ka do do kwo kecha awo do kwo na te wede ka na bori ono nure kislam onye wanye guna anyị zaka na anwo ama were ne aka e pay tax ono si o pay tax on robanyo me pay oye go de ko business en de wo ko ke de hara dure kai e nigeria je ke hoido lele a nya ah, la in nigeria na kai budget on nigeria me la have na time nigeria la ke finance be ya finance ne azesweche azene in nigeria ne rich hu ni nigeria water and nigeria no gwe na ma na sai phone ma nyo na nyo ele ma nyo na nyo ayon oye ko no lure ke inire iktisad yani e, inire business islam anya wasiyasiya inire siyasa amememe ìjọba islam anya ana wa anyi sai political structure of islam yake huna manya kama in politics but that does not mean i'm doing democracy because islam only politics and ana ka bɔ ɔnɔgun islam mɛsɔ laare dure ka ye ɔnɔgun yanni dure ka azan na sɛ zaa mɔbide aze kumo kumiyan ɛ e, wɔ nora. oye ko e ga ba si ballot paper ballot box zone ni yɔ iru sese hmm eh. a na ikere sɔn ne ko they were thinking they were think tank ana ka eye rɔ ɛza e ayɛ kora ɛyɛ ro sɛnɛ ba sɛ kura nɔ bi de ɛŋwe zɛlɛ atɔ dɛ na nyɔ ɔbi game of number ɛŋwe zɛnɛ dure ka yi dure ki daba sɛ usman daba daba be gbe kɔ mɔ alifa dure ka brahman ibn ɔ da wɔn dɛ sikɔ nɔ wo the mouth of people ɔyɛ ko ɛwɔn nɔ sunjata kan yi ni rɛ usman. dɔw bɛ nye ɛwɛrɛ ŋwa o you are free wanya ŋu express ŋwa o yanni ŋun mɛ yɛrɛ. wọ́n yẹ kó ẹ bẹ gbèrú mi tún náà kó àmì àgbo ẹ bẹ one thousand bí o ti dù one thousand two bí o ti dẹ̀lẹ́ mi bá rọ̀ tù ébìrẹ̀ náà wọ́n á kọ́ wọ́n á kọ́ àtàlà. do enere ka guys sa ga da ko ka anyare mne wa ai men ni wa si woti men na wa ko nei oho da ka ka wana de ka de ka o kata wana ni ka do na ba le monu era si woti elo kata wa ai nan ama mere mi wo se ka fi islam mo ni ani islamic education oyogo oh, ime me that is where islam mo ni nizam wa wa saudi now ọ̀nù yìí malaysia ẹ̀ ní skul ẹ̀ náà ẹ̀ka ẹ̀ do read the medicine do read the so I always call read arabic ẹ̀ fi teacher ọ̀hún ẹ̀sẹ̀ náà ẹ̀ wọ̀rọ̀ ẹ̀ náà ẹ̀ jẹrẹ̀ dàtọ̀ ọ̀hún náà. islam ọmọ anu yìí is complete. so wal itimaiyya amẹmẹ kogo amẹmẹ de ragọnyanwuzo de ragọnẹtẹrẹ islam have something for that. ameme ini jama da ini jama da ayo nete donc kama yursimu laha tariku sahih li halli mashakiliha asuma ki islam mere me islam mani fo mode tete uzana na ka tariku sahih uzana uzana ka e o jetere nsa saka feme ije anya nkata na na how do they go about it anya nkata no nan sanya ngu e, kemme o zem ko ọ̀nà mẹ́nu àga ẹ̀sán ká ẹ̀yìn nkọta Naijiria yẹn na àyà nínú àwọ̀ islam òkú. ọ̀nà mẹ́nu lè ka ẹ̀ kò wáyé sámẹ̀ lórí ka yẹ ẹ̀ buhari ọ̀nà mẹ́yẹ̀ yẹn sọ ọ̀bọ̀n náà ayé tó àyè dáa kùnà ẹ̀yìn anyị ní ètùkà ẹ̀yìn zigẹ́ edo ọyọkọ amẹ́lẹ̀ yìí nà nka buhari islamizing the country islam is buhari has bring nàìjíríà àwùsẹ mẹ àwùkù buhari ọ̀nà ọ̀mọ́kà báàgà bá ọkọ̀ ọ̀mọ́kà nù. àmọ́ jonathan ọ̀nà ìpẹ̀tẹ̀ iná israel dá àbúsá ìsá òkú wọ́tọ́ rẹ̀ fún ẹ̀bẹ̀dúrà is not is christianizing the country. amẹ́lẹ̀ kan yín sàmánù ìjẹ́ di buhari ọ̀nà dání flag islam anáṣẹ́ láìláìláì tó di buhari sọ́wọ́dá buhari islamizing the country.

aru wai isi na-adọka wa na jin an yi muna ka bai wa aike na ya huri jo wai nyai ne nyai sa shagaba wani ka oku muri ya sho dodo le wai ma basa wori ka so <laughs> donc alislam yasa ila tanzania euh, alislam yasa ila tanzimul hayati linsan islam manaro seka onu mitutinni e hada wal unsur raisi huwa tanzimul was donc uhiyata ipana ikai onu bu hira ile sononin onu be yani umoda islam want to arrange your time you don't just harakena dureka anyi islam meto kusala man wahara enene kene kusala ejuzu ejumu odo ne ture kusala da bonye sawro ko wasa ma su ko muri mo ya to you don't weigh value time out wala yazo kuma kuma na para ho they value their time than more than money we wake up enene well sikai simi adino non simi rame because it's going to be account for you aba ho sikai ko hajin so simi nutu muni sallallahu alaihi wasallam doki azaba jawo yi jawabi jomo subhanahu wa ta'ala ko yamal qiyama hatta yusalu an arba inan wa an umrihi fima afna e honu wala inan so so mama what do you do with your time ana dure ka ruho kuma kuma na para ho dure ka ene owewe anyu kola na ayi me arho anyi ka umman ana nyumona ni sidike ujenere kore be han umma boda ka kala mwene umma no na umma won so kwa watete do na wen so that boy ana o kala mon da ka ya ni umma bela ai ka ata ana o yoda hida o kala mon because they value their time they want to know say because time uh, you okay, time is money wallahi time is money if you don't make use of it you will be complaining on what do i say ewa complain na about that ewa complain no nya ewa complain no je ewa complain no se un about that we rekisa baro ka me ka wa za me ka wa eh anke we ewa ho je on na ka wa disa ya da me anke ju ne su kana wam because you never use your time you never use your head so abu na wele luri wa kan ya son ka abu kisma umma na kayam da waja rum da e waja ruyon some here because you have wasted your time in in na woro do it to what do wa ko bolo do kwada waro wa won le enyu na sen yo so that is ano oh islam oh, wo be o oh, make sure kai time ma you utilize it judiciously donc walislam wada akwa amilu linnajah almuslim fi dunya walahira islam on nyara ononyu kata ka oif mekawa mukoro onoku muri wa se ha ene honon atakwa dilema donc salisan inna alislam akidatun qabla an yakuna sharia ok islam akida ben sono da detnan tawe di doba be oyi mokareire yani islam manabe ken do se yani an bedo nye wa bidira do to kai uze hawe donc fa rasul sallallahu alaihi wasallam o kon to mo sallallahu alaihi wasallam rakaza juhduhu o centralizan o yete asobolian fi maka o mai maka sahara nan allah tawhid ino ido we mo tini ko nya thumma ba'da zalik o le mo no toba ko sharia do se wa implement sharia do se wa sio yete o eso mo ko sharia عندما انتقل إلى مدينة إن منايك أو نافون مدينة لإقامة دولة الإسلام فيها أو إيشو جي دي نيشن أوف إسلام بكل إسلام دوني جي بيتا ما يمكا إبو زبانا إلا ومزي ساينان كان توحيد أو إدوي وموليتي نيكونيا أنو بلانا إكي آذي emphasize أما يمكا دوك الإسلام يدعو إلى العلم إسلام مناهي yani robe an islam mana hika kosi knowledge aso ya e tekene wa yasja ala tatawwur ilmin nafi islam ma ko hele ngun kan wo yani islam ma encourage ka aso forget about the risk nina ni rana e ka yo ba my fani yani roy medicine over my fani ko mori the muslims should go and learn it èrò ijó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa fẹ́ ní yòókù mọ́rin the muslims will enter it and learn it Asan ní kaka yẹ ẹ̀ fi kí kẹ́nẹ̀. the muslims will wake up they should learn engineering how do you construct your house Asan ní kaka yẹ ọ̀dà ẹ̀ construct àná òkòrò. so anything any knowledge that is beneficial islam encourage it. ila mon toywo do ko hi aido en kori jado kai ni ne un knowledge onon ko se eh, ame me dare hi anyi brick line nwa eh, anyi carpenter ina nwa anyi driver ina eh, nwa we all the feed anu we le ko bu da hala okwo mori en ne nyola here our sisters should learn yani they should become a doctor ana they are treating our sister they should become a nurse they should become a teacher another field they should become in fact ẹnu ayala sohu ní ẹni ẹ sohu ẹni ẹ ma mo ẹni eku deje yẹ eku wọlé ẹmu ní eku ẹnà kẹwàá wá sọ mẹ báyìí ká amẹrika kọ ọhọrẹ bẹ eku ẹmẹ yìí ní they should be producing wọn eku sisters ọrọ ọrọ they are only good they are they are consumers àmọ ẹyin náà nínú àyíká they are producing. anyị na anaghị ka anyị nisa wọlila ilam for that ama anyị na anaghị eh, ka idewu n'ebe ti nke enyi uhenu jeo enyi uhenu ka ọsẹ weere ọ na-asọhun ọ mebe ya ọ anyị dọmanụ n'ụzọ ozu kantan ọ anyị nisa ọ mere ka nchi anyị ji nchi nchi awe share share share were onyewo ọnụ ịlọ awọ mmemme ayịlọ wa ejela ọba ahịsa dọ enyo nọ na e enyo nọ na chie ara a na-akwali ya ọdụ ejọ ara dọ obe gara anabapa anabapa apara ụdọ rehi the business how will business progress were abụọ aha bọọlụ si abere na asohu provision store akụ sọnụ na asị snn ọgwọ naanị na na-achị ya na mee ya make money ene ya dara na ni provision na ya ya ebere ɛmɛ na nse enyima ɔnà ndé abadu akɔ nyina sibɔ n'ɔlɛ hɔlɔ dalẹ yi ɛwɔ kò hɔn anyɔgu sɛmɛdɛ ɛwɔ anyɔgu ɛhɔlɔ asubɔ zali nua ni wɛlɛ awɔ aman kan yaba ni provision ɛnɛma ɛnɛma yato dɛ ɛwɔ hisasa anaba pa sɔrɔ wɛ ɛnano lɛ lɛ wɛ ne dɔ la k'a wa dɛ dɔ ka di ka n'o nyɛ ŋo ya to da sɔni torin sɛmɛdu bɛ da torin polo ŋun mi lo dɛ. ẹmú àwẹ̀ lẹ́mú ẹ̀kọ́ ayé sọ àsọ́ra ìjẹ̀yìn. jẹ́hìrì náà ọ̀tún wa gúwé lóde rẹ̀ ọ̀nà lọ́kì islam gbaná ẹ̀họ́dà ká yàwùn ní yàwùn ní all those endeavours. ọ̀nà lọ́kì ayé falakọ̀t kan al muslimu na fi lóòótọ́ jahabiza ọkọ̀ wíkà yòókù mọ́rin ẹni second generation that is ẹni okomori náà ẹka ẹ̀ẹ́bà náà wẹ́ ọ̀rọ̀ rẹ̀ jahabila aki jahabila they are scholars in the field of knowledge ọ̀yẹ̀gbọ́n fil olómi asiriya ẹni ẹ̀ẹ́bẹ̀ aki aki jahabila they are scholars or they are no ẹ̀ eh, non fil olómi asiriya ẹni ọ̀yẹ̀ kọ́sì knowledge modern knowledge. We are not talking about thinking, we are talking about medicine, we are talking about engineering, we are talking about architect and the like we are talking about the geographers okomori yẹn ina iná náà ìka eh, draw ni map eh, papa ọ̀nà ndọ́ka mislo ibn haisam enwirimi ibn haisam walbeiruni okay wọ́gẹ́rù matanawa náà ìka yẹ eh, they excel in the field of knowledge not islamic knowledge dọ́kì alislam yubihul maalul muktasib min alhalal yani hɔn misan ok islam ɔrɛ zɛ ka okomori onyogu okomori onyeke hunu na ko halal alebe la istiglal fi ana ka eba sukata eh eba eba masubu wala gish da zai mo zaren ka amre e, ago kamre oni business do se bichi na nworo do se nisa no ka ho mmebe hore je da ko ehisa odo lo tawa ko do ka wasoyo Eh, ko muri ya expect ni yugo wa yarghabu fil mal halal li rajul salih ono da tu da ku yi kai na halal yugo noro ana kai ro kuma kuma ben alladhi yadbau anhu minhu lil ana ko ni jo so oba su no si nan ono o maya ono akawa shira rozozan inna allaha jamil yuhibbul jamal umuri ozoza do sile ina no yo do si yo no me ho wa do wa ro da yo no resa yo abeke ha o da ko wi guan e so wini ska wa da ina ha wa nyi e wole sure dok wal jihad do wa fitne anya saburi ananye ekeha woto henan dok wa bihadha irasan non tahaqqaqa adallatu al-ijtima'iyya fil ummati al-muslima ono sikwo hiledan ebe bi kogo ini a islam dure kai anyi eba be ko muri okuba be e na wono si yi nenene e ba bo nyi pa e ona wono si o bo za ma because anyi na na kai e na ga kai we do wa sare doke allati

waa ku tuna waa ijanja ka kana ha non ama ehe olaka ha non ya na da ko 1000 tele loka na bo kon wota aben <laughs> en wa wota don't you think away need the tetanus on wo no am okuna oh o oh, we no serious aja doka anyo titi mi na so na aka no wa wo anyi ka ama anyi ka se save out chie

فهو يفرض على كل مسلم أقام ما بابوكم أبوكم لي أن يبذل ماله وروحه كدوها أجوان أتوان وتفي سبيل نصرة الإسلام إني أيسبو إسلام هو وهو دين الحياة أنا بحكنا إكا أحكي هنا نعلم يريد من المسلم أو شون وكم لي أن يعيش حياة هنيئة في ظل الإسلام كرا إهنا إكا إهايونة إهايو إني إني أهو إسلام oye ŋun ɔnɔ lure ka it's not islam kɔrɔ ya tó dɔrɔ kaka ɔyani ɔn mɛyan ɔn kukuru ye ɔn mɛyan ɔba sáré ɛkusa nɔtɛnɛ pɛ ɔn mɛyan ní sukɔ ɔnɔ ari sa ɔ ɛbi islam ɔbɛ lure dada ɔmɔ ni ere deere ka wele ehoro oye ŋun wa ŋun alu da suma ka ofi tsi ni tɔ bɛ nɔ da ɛzɛ kɛtɛ kɔ ɔwɔ yɛ lɔ wòle ɛbi islam ɛri sa ne zo da tsi la ɛwuri ne zo da gbɔdɔ bɛ ne zo da tó awɔ. anaghị ka abụ ma e lere dore kwadabara ụwa feme adaba mọsị ji ina ka islam ọ nruchi ọka yi ala hayatan hania yani eha naghị ka ya ihe a e ka ha ya nete dọkụwa anyị osiri ala do do bani yo dire re ku yo dire ni na tu no wa se donc euh, euh, sabi'an ihya al-fikr al-islam al-hur ok islam mo o ha kwete yani fikr al-islam wiri ko mori yani al-hur kawani freedom ama fi hudud al-qawaid al your freedom should be yani freedom ma o ini ehya na islam o resete eh. wiri wiri islam because adani iri freedom me on the to is freedom on the sakwete horan ọnụ islam ma e, ahụ na ụda anya ha na dọzi nya dọ wee husa etozi gbim gbim lo wee husa ịrawozu tu ọrịa kọrọ so ọnụ ndụle ka ịhata were ọhịa ka o se awutere maịkị dị akụsala dị because you don't need to give ka ịrahụ dị speaker upon KZG, we will not contribute to that. And I cannot swallow where they can swallow. Okukolo no ra hakuwa kumuri ohina bani. You will not still, we are not still allowed. Then ida bala ba be duleka ọzọ na ọrẹ wa ọdọ káyẹ àrùn ẹnẹ ẹnẹ sì yín I don't know. kọlọ swara Islam doesn't want this because the freedom ma ọdọ ẹsẹ tó yẹ sáyà ẹsẹ yín kọ ẹta hórẹ ni. islam mo ṣe ọkọ ṣe yàrá sí music tinu moto lọnà yàrá ní dẹdẹ gbim gbim gbim gbim na ewia dẹmẹjì wàá kọ na náà ewia dẹmẹjì yẹ yẹ drum ọnà mẹ lóore na ọnà àwọn music rẹ náà kà abúmọ ẹwà ọdí music rẹ ẹbùkún ní òkú ara yẹ ọwọ rẹ because it's as ọrọ àkọmọlá wò ti sí ẹka yẹ bọọlù gbowó porawin wọn táwọn kàrẹ dà hẹn ọnà lọkẹ islam ọmọ ni mẹ under. and limit and that's your freedom should be on limit on limit onye oh, gwo so ẹwọ náwó da freedom ma ẹwọ náwó di anyi di freedom ma otu ọ̀nà lórí ka in america ọ̀dọ́ anyi freedom ojú onye nkwọrọ to hẹdọ ní ìdọ ka sẹmẹnu kwọrọ tó hẹdọ ọdọ kọnkan na ajẹnẹ dọ ọzọ ẹdá kọ ni reason reason ní sanya kan nìyẹn kama ka ayọ ma yẹ ewu ẹ n'aka ọrọ agbo eighteen years that do eh. eh, uh, matter. ọlọ kò nyẹngu wẹ tin yẹ rírọ náà nanyi anabi 16 years nyẹ ọnyọ ọnà mi islam wẹẹrẹ islam ọkìdá abasogu yòókù jíjú èjì èrírọ ya ndéne tu dérè ka yẹ ọnyẹngu mọ́nì èjì ogu àdánù njẹ́ náà sẹ́ húrẹ́ wọ́ ẹ̀ ọ̀kàkà yẹ ìjọ rẹ̀ years wọn ọ̀nà nyẹngu eighteen years wa izalatil jumud al fikr this islam ratio cause in kai ozo ya o me ya o me ya re that is jumud do is stagnant ya na say muslim you have to be thinking how do i progress simi yang me do ku mo yo kan oyode oku mo ko you should be thinking like this you not just stagnant and are that kai wo ya moto wo wa aka in fact eh islam onon do so sire on to mo ri e jore jiri ga do re ku akuri ga this is jumud al fikr ɛwɔ tó rò rɛ wọn wɛsɛ pɛrɛsɔ rò rɛ ɛpɛrɛsɔ la wéèrò. Oh, go Islam. Oh, Islam want to, eh, every individual should be thinking, how do I make Islam to progress? Sẹ́mi yẹn mo di Islam ọ̀nà wẹ̀dẹ̀ dọ́kẹ́ wal afkaru dahiliya alẹ́tì ṣawaha jamalu Islam àti nọ́ọ̀lù àti sanna ìka yẹ afkar their thinking ìwúrò àná ìka yẹ. ọnwụ n'islam anaghịka iwe make islam look ugly anyịrị ọrụ ọrụ anaghịka it's not part of islam that dara da anwụ ọnụ onye kwuo oyi masiri si dọla na it's not part of islam arụ wee na da anwụ e, agagwa aka eme fọlọ bụ ụda eme fọ keji na fọs band o <laughs> oyi hụ na ụda nke na webe anyị sa na chere lọrọ mụ na it's not part of islam ala nke wa mụ na dị ya wa kego ah na da nwa disa de na me jiri na music it's not part of islam o go ho oyi wana hora america be na wa be kura ono do ra da me ma islam do ro ka ade animals semen no na ehu da da wa de jiri gawdu dawo so these are some of the things anai kai ava men they have make era ava destroy islam which ana ava anai kai and never pine islam no and we have caron we have to remove it though that we tell daka waka kurani ada waka kidalailu ada osoni bi sister don me ko ya be amela dọ́là mẹ́la ha ya oye ko mondo lo ha yosuku about 5 years ago is sister on la ko Quran ya dawo awol ko na ko katare di dollar baba amela ale mun recession and yes ever happen doke ana ko le dua yani jimalu islam so uzozi islam ana ko ba ma hure to hen wa halla dunna taqaddamul muslimin kal bedo wal huwa dola muguba eni oye don bi jana wal islam ona odin asman ke kalbidi o di bida wal hurafat ile ile chena ka evenyo doro dawe wala hadithul mawdu'a at hadith na ka evenyo da rida doro nya bana foma daka wa gairu zalik at anaika obo ini enguri milion they not part of islam and they make islam for look ugly there you come kai asala understand islam kai an kai ono ka ko mo weri so na rena me wallahi o do no bona islam obi ono ndoni kai manino ya tanwa parfa na mdure kuwenon ozukoko nya oni kawaka because لإصلاح الفرد And how do I live in the, as individual life how do I live in jama mmodo otinyi je otinyi enwo otinyi odikonko nya do otinyi jama ye inshallah iba je ere ndi entertain question nangu nine o'clock ozo muri na wa alaikum salam

sabe de nyayo no any we on ulumul quran ada tibianu fi ulumul quran and the like you see the verse but ede ko ka anyere nyana ikara ko de aya nda eka awale quran ne abe de man nyo da mo ko ko do mo sallallahu alaihi wasallam do mo ko da sabi ani samu ko no mar ka ola ba ka ka ni aya to rojim abe de nyo be ni kirane ni ko den but the ruling is still remain wallahu ta'ala alam wa alaikum salam نعم نعم jama'a mm na'am then mashe kẹhẹ ọwọ sínú kàmísì announcement vile nyi ɔdada mbɛ announcement ka anya ɔnam ankosawe that anyi sahi business the act of buying and selling or it's not man me they already can help or no ana we call help on normal oh, lesson dai ka hona lesson of a hana ka ko gen da ka anyo na kon man is kon mo gwa ya da ama we ka wonya ka sa sa wo yin ti ojo hapa da ki eh aso ku test ani da ki lesson ya mi test na is a problem ya then uh, in le we on ya ka san. onu ka aso da mun bare ra fa nan na wa ijara me tadara jine hon malasin do shaka hal no sai ka in malasin anything buying and selling should not but having ma go ka ka na that na on malasin manya una shaka hal ko se ile ka do la o do suta me ka anyi distraction naam مم. Hmm. نعم aka wasu tin malasi a quran we ne shi we kukure ayi ni malasi yan wanya wo kai imam ye he data wo se ama sa na sa ntu muri ka so da no ka isa mo mali we ne re adana amani ka do e dan ka kilaro da allah alayka so muri wala mashawale ma fa inna al masjid lam tubni li hada kuma lasi zai da agwa sana bon wani an tawa ka imam the imam tan wa huseka phone within the premises of masjid even in but onye nwu na hapụ na ịrụrụ onye nwu site ka e ka awi nire hido ebe ebe this is not wallahu ta'ala alam نعم عليكم السلام نعم akunya wa alaikum salam picture uh, pic or anything picture is picture. Any there an island. But any exception. None that cover news understand. I like picture, picture is picture. I don't know what forbid. But exception a whole passport now. Oh that maka Oh a whole anyị sana ka onike ọdọ ọdọ ọdọ ọbana kobe na ọdọ akasi bụ tam da asụsụ ọdọ arụkwa ya na mmanụ exception But when we are talking about picture, Jesus true than all a picture is picture. Lọ́n nù yẹ ìlànà àwọ̀ ọ̀nà kárà náà ẹ̀rọ àyẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́lọ́hùn tààlà àlà. So inshallah sisters, ẹ̀yìn kọ́, wa aleykum salaam. Anya, yàrá àkàyè kọ̀ọ̀kan ní àkà, ẹ̀hẹ̀hẹ̀, ó mú sẹ́yìn. Naam, akama kala salo isi micri microphone or speaker that's eko. Yani ni salo akama kala yani mona na kala so you don't need to say speaker one o'clock. No halawe lo speaker okule ndeta so so re uma ke. Anya na ke skele so la ruma wo. And then you so. So you have deprived them their freedom which Islam don go against. Wallahu ta'ala alam. Naam, anyo next question nana. Wa alaikum salam. Ah, kusala dala msawe. Da bozi Okay, naam, akaona akusala dola dukuzi. Osiwa woro ka kusala Ola akusala da dukuzi. Ananyawe ka amuwa siyan. ka uzebelen ozi shiriku oven fọdụdere bụ mmanụ mgbe eche na ya dana wiko su te na nnọọ kụza aka ọ asa kụsala ya dana dara bụ akụsala ahụ na ọzọ akụsala aka out of akamanwụ da adekuzi ka out of si akamanwụ asị dekuzi kọzọ dekuzi la ya nkwụsọ hebu ha anil mila ọka wa mmanụ dụọ ọzọ ya bụ mishiriku oyego ahụna ọzọ Mali ike kwe anadọ ma ọla adụ ka nye so laik na ọ laik echiche n'ekwukwe nwa na ya nyere ahụ ọnụ ọmụ oyego so ọzọ ya ịhụ ka aka ya ọdọdọtụ ka akwụbịa that's ọ̀nà ọdún ẹ̀kú òde ọ̀nà ma dà na ṣètàn náà ọ̀mánì ayé so na iṣẹ́ ọ̀hún na islam ọ̀yẹ̀ kọ́ because wẹ́rẹ́ dis ee èyí ṣe ekú ẹ̀ lẹ́nu lẹ́mi sẹ́ ẹ̀ asụman asman ke abékyé ya ẹ̀yẹ́ abẹ́dẹ́ ẹ̀bẹ́dẹ́ ẹ̀ nyẹ̀ ya kókó mu nàbìkí ẹ̀yẹ́ ẹ̀yẹ́ abẹ́dẹ́ nyẹ̀ kyẹ́ náà ẹ̀tọ́ ẹ̀ yẹ̀ mbóran wàhálà ẹ̀kyísàlà ẹ̀ máa rí dùlù ẹ̀ ẹ̀mẹ́rẹ́ jẹrẹ ọ̀rẹ́rẹ́ wáàrí kérésìmesì ẹ̀rùwọ́ ọ̀rá rẹ̀ wáàrí dìsẹ́mbà ẹ̀rùwá yọ̀n ọ̀rẹ́ ẹ̀wẹ̀ tó náà wọn nà nyọ̀nẹ̀ sẹ́mẹ́lẹ̀ kúrò àtọ̀ ẹ̀dá na because they don't have ẹ̀rọ náà kọ́ àmẹ́lẹ́ ẹ̀sọ́ rẹ̀ pa ona mene hụ na onda ona aka gọvanọ meswala ago himba weru ka wor ko kwetenda ka go se unta to wa kwetenda ka be ya no governo na leche go to he so ikwe ni onye then ana be di na aka anyi taro na le ari na aka anyi okwomori an danyi ubo bani me ubo bon le ta me taro le kwomori le aka anyị taro anyi okwomori wa wa wa iska wale oda ka okwomori an we iska wale abanu boban abo misujetan mẹ́ẹ̀s then anya ah, na rio dey ide ko ko mo rio nkan e na ere ni pe na nka o ba mi so me wa wa na ebe otu ka ji bubo we ya se become known for them so lo ma ne adana we ka be ma ne ni e e amodon nyamba doka we osu emi e, nka ọrụ atụhụ na islam ama ọrụ na-aka akwụ ohia nwụ ọrụ na-akọ na ame yani waa mee ubele waa akwụ ohia nwụ ubele mishiriku ya di handlers <laughs> ebele mishiriku so enwere nọ na osu wenya nkwụsala ọ na-aka ọ na ame so the case is different from ọrụ niile. Now,

ana na tushe minu ka a ni munafiki ni zala na ni munafiki ni ahlus sunna na ni munafiki ni tarika do ka ya na munafiki munafiki na soro ebe ebe ri tu se ni ya da nya ngoro ana do ko na be wa ko amaru wa amaru wa wa ko amelizala wa amelizala wa ko misuna wa misuna wa ko mitarika wa mitarika sura na boro ọ̀hìn ìgbà àbọ̀ ni ẹ̀hó àlì according to some riwaya ẹ̀na adam mi tó ń tó mórí ọ̀nà aliano anyị enyi ehuna anyị re na ka bọbọrọ tụrụ akọwanụ họn na okumi ka wa ba ka ya bedobe sona ezemanyi ezemanyo wallahu ta'ala alam enyo meka anza itazi ono babule oye ko babu tazi ya nyawe yana za kunyangu ka hurida da suda na kwa gwa ise dole bi abenu ayi nana hitazi abe ban hwani chai sai nan do oy at oy je wan different from oy ne sa su kunini so inshallah eba jere ya homo sona wa taala ono tinyo da je mu do tinyin muna do tinyo gon ko nya do tin jamaa e muna na o tinyo na ro do tinyo فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك